Part B. Ìpè. A call. Igbe. Illegal punishment. Reply same or different. Ìpè. Igbe. Different. Ìpè. Ìpè. Same. Igbe. Ìpè different. Igbe, Igbe. Same. Igbe, Ipe. Different. Igbe, Igbe. Same. Ipe, Ipe. Same ìpè ìgbè. different. ìgbè ìpè. different. ìgbè ìgbè. same.